الرحمن الرحيم ما اتخذ الله فيه ولد وما كان معه من إله جنبا فقل وما كان معه من إله إلا لازلا لذهب كل إله مما خلقه ولا لا بعد على بعد سبحان الله عما يصفون عالم الغيب والشهادة فتعالى عما يشركون قل ربي ما تريني ما يوعدون رب فلا تجعلني في قوم الظالمين وإن على ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون رب أعوذ بك من عملات فأعوذ بك ربي أن يحفظوا أصدق الله سبحانه وتعالى الحمد لله إليه توفي أنه كنت سوى كلين إليه نيسي عبد الله twenty five منه ọ̀sán Ramadan ẹgbẹ̀rún ọdún السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لتسواجنا تفسير صفات المؤمنين لتفاجئني آية 91 àkọlé rẹ̀ ní láṣẹ ní ìkàlẹ̀ láàyè kò sákẹgbẹ́ fọlọ́run ọba fọlọ́run ọba ń fọra rẹ̀ mọ́ fóun tayọ ẹni tí ó lọ́mọ àbákẹgbẹ́ nínú kápá ọlá nínú ṣíṣe tó ṣe wò nínú ìjọsìn ọlọ́run wá ní wà ládẹ́ ìlú ọ̀mákà ní máa ń mi ní ìlànà. ما اتخذ الله من ولد وما كان معه من إله الله أبا الله ما Òtútí ọlọ́run ní pẹ̀lú ẹ̀mọ́ káàkù máa fi jọsùn fún. Ìdánlẹ́bẹ̀ àbàkù ló ìlàáhìn bí máa kọlá pọ̀. Abájá sí ní tó wà ní ajá sí tẹ̀sí máa kẹ́dà sí ẹ̀ lọ. Kọlá akógi lọ ọlọ́run tó dókúta yóò kókúta lọ ọlọ́run tó dá yẹ̀pẹ̀ yóò kó yẹ̀pẹ̀ lọ ọlọ́run tó dẹ́rẹ̀ yóò káwọn ẹrẹ́ lọ ọlọ́run tó déyàn yóò kéèyàn lọ ṣùgbọ́n lọ́wọ́ ọgbọ́ láti bẹ́ẹ̀. wọ́n là aláàbàbùhùn aláàbàbí. àwọn ọlọ́run yóò bá dẹ̀ jura wọn lọ nítorí pé àwọn ọlọ́run tó ń sìn nílẹ̀ Yorùbá wọ́n jura wọn lọ ní ilé ilé lọ sí kọlù sílé tó bá ti borí ẹ̀ ó ti dọ̀gá nìyẹn ṣùgbọ́n lóun ọ̀la kẹgbẹ́ ọ̀sẹ́ nìkan ẹ̀dá kan tọ́jọ́ ń fi gagbága táwọn afọ̀túngbà tó fẹ́yìn ẹ̀tẹ́lẹ̀ òun lòun ti bọ́ sórí ipò. Subhanallahi amma yasifun. Bí ẹni pé ta sọ pọ́ lọ́n pọ́ ọ́. bá kẹ́dá tiẹ̀ lọ ní èè ẹja wo sámà ọgbọ́lọ́wọ́n bá ti da tó pé pérépéré ọlọ́run da tó ní mọ́ta rọ́ọ̀fì kálíkì rahman min tafáwò. màtàrọ́ fi kálíkì rahman min tafáwò. kò sí ẹ̀ lè rí nǹkan agbójúwò kíkà tọ́lọ̀ bá lè fi nǹkan kan sáàrin yìí kò bá sì dá o. tó nípa bẹ́ẹ̀ òun nìkan ló ṣe gbogbo ẹ̀dá rẹ̀ ọ̀sẹ̀ nìkan tó kún lọ́wọ́ subhanallahi amma yasifun asọ̀pọ̀lọ́wọ̀n ọba kan tún lè omi ìgbẹ́ ọ̀kan wá jù kan lọ ha mímọ́ fọ́lọ́wọ̀n nípa ìròyìn táwọn mú wá àwọn alábòsí tí wọ́n lọ́lọ́run lọ́mọ ọlọ́run láti ẹgbẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ta عالم الغيب والشهادة الغيب والشهادة عالم الغيب والشهادة فتعالى عما يشركون الله رانسو يا عالم الغيب قول الله مطلق والشهادة أسم بنبه ọ̀tàrààlà àmà ìṣòrìkú ọlọ́run yẹn ga tayọ ohun tó wọ́n fi ń kéjì rẹ̀ nínú jọ́sìn aláàmúrò bí tó ààyè olóòlè nìkanì wọ́n bí dáfán ilẹ̀ hásánì wọ́n bí tààwòrò nípa ní láti kásàdúà kábẹ́lọ́hùn nígbà tí ìyá bá sọ̀kalẹ̀ ìgbẹ̀sán ẹ̀yà àti wípé bẹ́ẹ̀nì kan bá sọ ìdá fún ni àti dáadáa rọ́pò káàkiri tó máa wá sọ ọlọ́run ọba ọlọ́run kà nẹ́bí láti sallallahu alaihi wa sallam kíkó sí àdúrà yìí nígbà tí ìbíyà jẹ ìbíyà tó bá ṣẹlẹ̀ ọlọ́run sọ́rọ́ ń bì mímá tó rí yà ní máa ayò àdúgbò. قل رب إما تريني ما يوعدون إلى النبي صلى الله عليه وسلم Tó bá fi hàn mí, ní tó ń pè lérí rẹ̀, ìyẹn ni pé tó bá jẹ wọ́n yà tí mo dẹ̀ ń gán ní rẹ̀ báyìí má fi mí sáàrin wọn wọn ní bó ṣe wá náà àrí ìlú kí máa máa hàn án bẹ́ẹ̀ bá wa ìlú ọ̀yẹ́ta àrọ́tà omi ṣe sínú ẹ̀ka ọ̀tàwápá ní ilẹ̀ ìtọ́jú ọ̀pọ̀ sórí. mo bá ronú wàhálà òrùjọ kan ọlọ́run pa ìwé tí kú ń padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ní wàhálà mi rárá. ربي فلا تجعلني في القوم الظالمين ربي فلا تجعلني في القوم الظالمين ربي فلا تجعلني في القوم الظالمين Ọlọ́run في fi mí sáàrin àwọn alákòsí, ìyẹn ni pé, bí àwọn tọ́lọ̀ ọba ń sọ mọ́nà ìdòhun lakọ́ọ̀dì rún táyà ní tún wà bẹ́ẹ̀ tó wà wà lè fi hàn fún ta ṣèlérí rẹ̀ fún wọn alágbára ti fi hàn ìta bá fẹ́ lè fi hàn ìyá tí wọ́n á jẹ àtàdáwò tí wọ́n kàn ọlọ́run wá ń tà nẹ́bì sọ́nà kí ni àpòrò tó lè ṣàǹfààní nípa ìròpọ̀ máwọn èèyàn tó ròpọ̀ máwọn èèyàn kí ni ìgbésẹ̀ tá a nẹ́bí ọba ṣe torí kò sí gbogbo omi téèyàn bá ti pọ̀ sí wa wa ò ti tọ́ra wa sábà ti jẹ ọ̀tá wa ẹlòmíràn máa wọ̀n fún ẹlòmíràn ta láàbù àbẹ ẹlòmíràn ò ṣe láàbù ha <clears throat> kàkà ọmọ nìyẹn ti rí ni ló fi já sí wípé kò sí mu téèyàn máa ṣe ju kéèyàn sí dáadáa sẹ́ni ọba ṣàìdá sí ni lọ ní ẹ̀fì lè fa ẹ̀mí ẹni ya ọ̀tá tí ń bá yẹn fi ọ̀padà dọ̀rẹ́ ìkórìíra tí ń kórìíra èèyàn padà di ìfẹ́ ẹ̀rí lẹ́yìn ìgbà tó lọ́gbọ́ wa iná àlá ànúríyà ànúríyà kà máa nà ìlú ìlàpàdé lọ́wọ́ ní ohun tá à ń sinmi rẹ̀ fún ọ́nú ìyá ni alágbára àti fi hàn أما إدفع بالتي هي أحسن سيئة نحن أعلم بما يصفون إدفع بالتي هي أحسن سيئة نحن أعلم بما يصفون ادفع بالتي هي أحسن السيئة Nàṣìnú àálàmù bí سيئة نحن أعلم بما يصفون ya fún. A ní a rí àìdá tí wọ́n sì dànù pẹ̀lú wà dáadáa àfòrò yòró àwọn kan ní òun lékun sí ìyàn òun léjò sí àtẹkọ àti ìgbìyàn gbọ́dọ̀ jẹ kankan nù rẹ tó bá léjò sí ọ ìwọlé ọyà àti ìhòòrò òbí pàjẹ lékun èkúté ìyàn gbọ́dọ̀ jẹ àrọbọ ó léjò sí ẹ pé kò sí ẹni sùtà ọlọ́run ọkọ̀ ọ̀yọ́ ọlọ́run tó ọkọ̀ ọ̀yọ́ wọlé ọ̀yà àbí kò dẹ̀ lé horo ọdẹ àbí kò ládìẹ àwọn kan tí wọ́n lè fi ìlú bá ti gbọ́dọ̀ sí nìyẹn èyí tó jẹ́ wà dáadáa yẹn ni kí wọ́n fi taari àìdá yẹn dànù ọlọ́run ti sọ yẹn ní kò sí láti ìdìfábílẹ́bíyà فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم التي يحصل فإذا الذي بينك وبينه عداوة بين الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد aláìdá إذا ẹ̀dànù pẹ̀lú dáadáa ọ̀tá bá ń ṣẹlẹ̀ láàrin wa àti ẹnìkan mú فأنه ولي الله وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم فسني تولي غارو إليه جاوني سورو لو ó ṣe bí sí ni màá ṣeré fún àní sùúrù ló lè gbà ẹni tẹ́rẹ̀ ìjẹ rẹ̀ bá pọ̀ lọ́dọ̀ ọlọ́run tí sàlù jẹ́nà ló lè gba arú ẹ̀. tó nípa bẹ́ẹ̀ ọlọ́wọ́dọ̀ fọ́lọ́bì àwọn gómìnkà mi ní hamaza ti ń ṣàyàfin àti kọ́mẹ̀ ẹni fábílẹ̀ sí àtànù àtẹ̀yé àgà náà náà àìlàmù bì máa sí fún Bífáàbí lẹ́tí híyà Hasanu sẹ́yìn à. A ní kò tarí àìdáadànù pẹ̀lú tó dáa. Lẹ́nu àrálámú bí máa yà sí fún ooo. Àwọn alámọ̀ ohun táwọn ènìyàn ń sọ ìròyìn wọn àmọ̀. Àkọ́rọ̀ bí. وقل رب أعوذ بك من همزات الشياطين. Ọlọ́run wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ọgbẹ́ mo ń wá sọ ọwọ́ ọlọ́run ọba mo sá díẹ̀ nínú àmàzá ti ṣàyàwéèrè nínú èyí mú sí ni àṣàyítáánì ọlọ́run bá nàbì láṣẹ ó sádọ̀ fún ọlọ́dọ̀ àṣàyítáánì nítorí bá ṣàyítáánì yìí àrékèrèkè kan lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ àṣetánì kìí ṣe dáadáa ìbí ní máa ń ṣe ọwọ́ dàgbà ní kó jíjẹ́ ọlọ́run tó lásán rẹ̀ àwọn òbí ńlá iṣẹ́ mí ní àlèm bí fi ń ṣàdúrà yẹn mí na ṣàìtọ́ ọ̀rọ̀ sí ìbí mi ní hamilton mo ń wá sọ ọlọ́run ọba olùgbòǹgbò alámọ̀dá kó lọ́dọ̀ àfẹ́ká náà ní ìdíkọ́lù kúrò níbi èyí mú sí ní rẹ̀ ìpátẹ́gùn sí ní rẹ̀ ìfẹ́tọ́ sí ní rẹ̀. ọlọ́run bá àdékẹ́ ọlọ́dún wà áwọn tó bí kárọ́ bí a ń وأعوذ بك رب أن يحضرون اللهم طوان قد أن يحضروني káwọn àṣetáàmì yẹn tí wọ́n má lè dọ́dọ̀ mi kó má ráyè lọ́dọ̀ mi nínú gbogbo àlámọ̀rí mi òun ló fi pàṣẹ pé ká máa ṣèrántí ọlọ́run níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti lè láti sáni dànù afẹ́ jẹun rántí ọlọ́run afẹ́ báyàwó àṣàṣe kọ rántí ọlọ́run afẹ́ jẹun ká ní bísí ńláàyè afẹ́ báyàwó àṣàṣe kọ ká ní bísí ńláàyè. اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا afẹ́fẹ́rin káfí bísúlọ Allahu Akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè yẹn fẹ́ sí ọ̀kadà rẹ̀ kó sì bísúlọ ọ̀fẹ́ sí múkú rẹ̀ kó ní bísúláì nítorí ẹni àbùdá ó ti di gbogbo àwọn ọmọ títí aláǹkọ̀ọ́lá Ana ya kúlú Allahumma inni a'udhu bika minal harami. Mọ́lá ní Ṣùlá Fọlá máa ń sá dọ́lọ́, mo sá dìwọ́ lọ́wọ́ kúrò níbi ogbó. Àrùdú bí kàmínà ìlànàdí ni wà mínà ìlọ́gọ́rọ́. Ọlọ́run mo sá díẹ̀ kúrò níbi kílé wó pani àti kéèyàn tẹ̀lé sínú odò. Àrùdú bí kàmínà àyìnyàtàkọ̀ bákọ́ ní ìṣà ikọ́ nùrìndàlímà o. Bákan náà mo tún sábì wọ ọlọ́run káṣe tání máa mú mi kẹsẹ̀ ọlọ́run dákun já tìbọ̀ tán wọ́n dá àwọn káfíìrì tó bá lásìkò tí wọ́n fẹ́ kú tó ní ohun tí wọ́n máa rẹ̀ kàn ìkọlọ́run dá wọn padà sáyé ni ìmọ́kò ní ṣeéṣe ọlọ́run bá ń fún ní nírò nípa ìṣesí àlùmọ̀ọ́dọ̀ fáìndà ìmọ́wòsàn ẹni tí ń pọ̀ kàkà kú nínú àwọn kàfèrè àbáwọn aláṣejù níbi àfẹ́ ọlọ́run ọ̀rọ̀ wọn tí wọ́n máa sọ ìbéèrè kọ́lọ́run dáhùn padà sáyé tí wọ́n lè fi ṣàtúnṣe ohun tí wọ́n ti bàjẹ́ gbà wọ́n wà láyé mo lọ sọ pé àṣà ìdájà àhàdáhùn ìmọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ jẹ̀rún حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون. Dídí fitna tó bá di pé kú dé bá ọ̀kan nú àwọn káfìrí. Yọ́ máa ní wọn ọmọ ẹlẹ́dá mi dá mi padà. La'alli a'malu salihan fima taraktu. Ẹ bọ́yá máa jẹ ẹ̀ṣẹ́ dáadáa níbi ohun tí mo fílẹ̀ sáyé lọ. Kalla innaha kalimatun huwa qailuha. Ẹlọ́run ní kò ṣeé ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ gbólóhùn kan tún kẹ ń sọ lẹ́nu lásán ní kò lè sí ẹ́ wàmí wàrọ̀ ìrìnbà òzàfọ̀ ìlàyà òkè yóò bẹ̀ àkú bá ń bẹ àfonúkò jẹ ayé àtàrà ìyá mọ̀ òun náà ń bá rí sáfù àlẹ́hàyà sùn òun lọ́pọ̀ yẹ pẹrẹ jù òun ló sì kéré jù. a ti kọ́kọ́ lò kan tẹ́lẹ̀ kátó wáyé a tún wá lò kan láyé. ìpèmí kan tún bẹ wọ́n fẹ́ ní alihayatu barisakiya mo ní tíyẹn bá kú tán síyàn sínú sàárè ìtẹ̀mí kan nìyẹn òun náà tún mú ju táyé lọ ìkákún ń bẹ tó gún mẹ́ẹ̀nà tí ó ní gbéléke òun àti àyàtò lè áhírọ̀ ìsẹ̀mí ọrùn tó bá yẹ pé kẹlẹ́ yìí ó rí gbére ní tó bá jẹ́ yà lè yìí ó rí gbére ní afẹ́ntí ọba tẹ́fọ́ sọ́lọ́wọ́n ọba lókù. ọlọ́wọ́n ọba ní ó ń sọ ohun tó ń sọ yẹn lásán ní gbólóhùn tó ń tẹnu ẹ̀ jáde lásán ní kò lè ṣiṣẹ́. wọ́n mi ò wá rọ́ ìhìn bàbá Ọlọ́run ní lẹ́yìn wọn àfolúkú jẹ ayàtọ̀ ń lẹ lẹ́yìn wọn. Ìlàyà omi òbẹ̀ àkú. Ibẹ̀ ni wọ́n máa gbé bíjọ́ ìgbẹ̀lẹ̀ àlùkìyàmọ̀. Ní wọ́n bá rí kẹ̀, èyí ó ti máa rí kẹ́yẹ díẹ̀ díẹ̀. Tí ó bá sì jìyà yóò ti máa rí ayẹ díẹ̀ díẹ̀ kó tó jẹ bàbá ń bá rí ìyà bíjọ́ ìgbẹ̀lẹ̀ àlùkìyàmọ̀. Wọ́n ní ẹ̀mẹ́ dájọ́ ọ̀rọ̀ náà wà يقول ربي a ní ẹ̀nà nínú ohun tàà fi kẹ́yìn kíkú tó wá dé báyìí ويقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق tó bá lè fún mi nílọ lára tí mo lásìkò díẹ̀ ní àfọ́dàkọ̀ ayọ̀ zaka kí n sì sàárà wọ́n ní gbogbo ẹ̀ńtọ́ owó kájí bá wo owó ẹ̀ tí ó ṣe hajj nígbà fẹ́ yóò béèrè kó n padà sáyé rọrùn ni. Máa kún mi náà sọ̀lẹ̀ ní àwọn àánú àwọn ẹni rẹ̀. Wàlá yíò àkírọ́ lọ́hùn náà ìdájá àjálúhá. Ọlọ́run ní alẹ́ mi kí ọlọ́run ní lọ lára tásìkò òkú ẹ bá ti tó. Ọlọ́run kọ́ bí irun bí máa káàmàlú. Nítorí wọ́n náà bá tàbí irun ni, a fún mi ní ìròyìn nípa ohun tẹ́ ń ṣe ní iṣẹ́. لو جرى الله فني وأنذر الناس يوم يأتيهم العذاب وأنذر الناس a ní kìlọ̀ fún wọn lọ́yà kìlọ̀ fún wọn kìlọ̀ fáwọn èèyàn lọ́jọ́ sí ìyàwó àdè bá wọn ọlọ́run tó sọ wípé ọmọ ya ti ta wí ló hàn ẹkú ló lẹ́dí ìnáná sókò يوم يأتي تأويل يقول تأويله يقول الذين نصوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل. نعم. نعم. نعم. نعم. نعم. نعم. نعم èròǹgbà àwọn káfíìrì tí wọ́n bá fẹ́ kú nǹkan máa rò tí ó ti ṣe سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك